lemọ́lemọ́ lemọ́lemọ́ lemọ́lemọ́ lemọ́lemọ́ means over and over lemọ́lemọ́ means over and over ìṣẹ̀lẹ̀ náà ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ ìṣẹlẹ náà ń ṣẹlẹ lemọlemọ